ẹ̀yin fáǹsì mi wọ́n ti lu Canada mi. àjọ̀nú olórin ẹ̀ eh, Portable Dààmú àdúgbò ẹ̀ eh, ní sọ fún àwọn èèyàn pé ayáyé ẹ̀ bá mi yọ̀ inú mi dùn hmm, ayọ̀ mi kún ẹ̀ eh. ó ní Canada visa tóun ti ń retí tóun ti ń gbàdúrà fún látijọ́ yìí ọlọ́mọ ti bóun ṣe ọmọ ti lu visa àwọn báyìí pé Canada yá àmọ́ bóyá orin ni Ṣàṣù fẹ́ lọ kọ ní Canada rẹ̀ bóyá ó sì fẹ́ relocate ni torí gbogbo èèyàn ní jápa ní ìsìn hmm, inú wa dùn fún ọkùnrin àtijọ́ ní ti ń lọ káàkiri ọlọ́run sì ti bá sí lára àwọn olórin tí ọlọ́run ti gbà fún ní Portable Habeeb Ọlálọmí jẹ́ a ní ìsìn ó ti lọ orílẹ̀-èdè UK ó ti lọ US Canada ló tún fẹ́ lọ ní ìsìn ẹ rí i pé ara àwọn achievement kan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọ́n ti ń kọrin fún ọdún gbọ̀ngàn tó yẹ pé wọn ò kúrò ní Nàìjíríà wọn wà expose kankan ara àwọn àlùbáríkà náà ni àbá Portable dúpẹ́. a máa pàdé Canada mo máa gbowó Canada mo máa wọ Canada tí bá dé Canada mo máa fa kànáà Canada ẹ̀hán mo máa wà òkè ní Canada mo máa gbé nínú Canada live life big life in Canada. living big in Canada tí bá wọ Canada ṣe ń gbọ́ mo máa cash out in Canada mo máa blow in Canada Canada ṣe ń gbọ́ ọmọ Naija ó fẹ́ wọ Canada some go to Canada. <laughs>